الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أريد الله سبحانه وتعالى عليكم ك الله سبحانه وتعالى كأمير طبع النبي صلى الله عليه وسلم kọ́sàn lórí àwọn aráalé àtàwọn sọ̀hábà ẹ̀ èyí tí ó fi dórí tiwa náà àtàwọn tí àtàwọn tó sọmọ wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀yìn àlùkìyàmà èyí tí a máa ń gbé ẹ̀wò ní àárọ̀ yìí òun náà ni kíra Riyadu Salihin títí Abu Zakariya Yahya bin Sharaf an-Nawawi rahimahullahu ta'ala àwa ní abẹ́ hadithu innamal a'malu binniyat bí tí a fi ń bára yìí lọ lórí ẹ̀ nínú hadithu náà ni ọ̀rọ̀ hijra a ṣàlàyé fún wa lánàá àwọn májẹ̀mú mẹ́ta tí ó lè mú èèyàn ṣe láti ìlú mùsùlùmí lọ sílùú kèfèrí tó lè mú àjò láti ìlú mùsùlùmí lọ sí ìlú kèfèrí àti mú méjì wà nínú àwọn májẹ̀mú yẹn májẹ̀mú ẹlẹ́kẹta ni a máa ka ní àárọ̀ ìṣàlọ̀ kẹrin májẹ̀mú ẹlẹ́kẹta yẹn òun náà ni kí ó jẹ́ sí pé ẹni tó fẹ́ lọ sí ìlú àwọn kèfèrí yìí tó fẹ́ sí ìrìnàjò lọ́bẹ̀ àyàkú la mọ̀fútájà ìlà zàlì ó jẹ́ sí pé ẹni yẹn ó ní bùkátà tí kó sí ìrìnàjò lọ sílùú yìí àwọn bùkátà tí ó wá lè gbé ìrìn àjò yìí alákọ̀ọ́kọ́ ayakuna maribon ó jẹ́ sí pé aláàrẹ̀ rẹ̀ nìyẹn ààrẹ yìí wà rí kò síbi tó ti lè rí ara ẹ̀ tọ́jú àyàfi tó bá dé ìlú òyìnbó tó bá dé ìlú àwọn kèfèrí fúnjà pẹ̀rẹ̀ ìlú àwọn kèfèrí yẹn ni wọ́n ti mọ̀ nípa ìtọ́jú ara yẹn eléyìí lè ṣe okùnfà kó sẹ́rìn àjò lọ sílùú wọn nítorí ààrẹ tó fẹ́ tọ́jú àbí àyàkúnà muhtajan ila ilmin la yujadu fi baladi islam takhassasa fihi kó jẹ́ pé èèyàn ní bùkátà sí ìmọ̀ kan tí èèyàn fẹ́ kọ́ irú ìmọ̀ yìí kò sí ìmọ̀ yẹn nínú ìlú islam ìmọ̀ yẹn sì lè yàn specialize lé lórí ìyẹn fẹ́ kọ́ ẹ̀kọ́ yẹn fẹ́ kọ́ mọ̀ yẹn irú nǹkan yẹn lè mú yàn láti tẹ̀rẹ̀ àjò lọ sí ìlú àwọn kèfèrí láti lọ kọ́ ìmọ̀ yẹn kó sì padà tó bá padà yóò máa wá fi sàwọn àwùjọ mùsùlùmí láǹfààní ẹlẹ́ẹ̀kẹta kó jẹ́ sí pé àyàkúrẹ̀ ìsánù mọ̀sítájà ìlà tìjárọ̀tì ó yẹ pé èèyàn ní bùkátà sí òwò kan tí èèyàn fẹ́ ṣe èèyàn lówó kan tí èèyàn fẹ́ ṣe kó wá lọ sí ìlú àwọn kèfèrí kó lọ ṣòwò yẹn kó sì darí padà sọ àwọn bùkátà tó lè gbé lọ sí ìlú àwọn kèfèrí ni àwọn eléta mẹ́nu báyìí eléyìí tó pàtàkì jù ni pé nǹkan tí ó bá gbéyàn láti ìlú àwọn mùsùlùmí mùsùlùmí tí ó rìn àjò lọ sílùú kèfèrí ó gbọ́dọ̀ jẹ́ sí pé bùkátà tó tó nítumà òun náà nìkan yìí nítorí ẹ̀ bàbá wa al-Allama Ibn Uthaymeen rahimahullahu ta'ala nígbà tí wọ́n sàlàyé hadithu yìí nínú tírà Sharh Riyadh as-Salihin ولهذا أرى أن الذين يسافرون إلى بلد الكفر من أجل السياحة فقط wọ́n nítorí àwọn àlàyé yìí làwọn fi rí pé àwọn tí wọ́n ń ṣèrìn àjò lọ sí ìlú àwọn kèfèrí nítorí pé wọ́n kàn fẹ́ lọ gbafẹ́ wọ́n fẹ́ lọ najú wọ́n ní àjò ìsinmi ìrìn àjò ìgbafẹ́ àwọn fẹ́ lọ lo ọlídé ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìrìn àjò tó jẹ́ sí pé èèyàn kan najú lọ ó kàn máa lù lọ ó kàn lóun fẹ́ lọ sinmi lásán ó kàn fẹ́ lóun fẹ́ lọ gbádùn ara wọn lásán ni. arọ anahum asinun ṣéèkì ní àwọn rí pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. wa anna kulla qash yasrifunahu li hadha as-safar fa innahu haramun alayhi wọ́n láwọn dẹ̀ rí pé gbogbo ohun tí wọ́n ná láti ṣèrìn àjò yìí èèwọ̀ ni fún wọn láti narú ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣèrìn àjò yìí àwọn rí pé èèwọ̀ ni fún wọn láti ná irú àwọn nǹkan yẹn sí irú ìrìn àjò yẹn <coughs> bákan náà àwọn sì rí pé nǹkan yìí ìṣe owó lófò ni irú nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe owó lófò ni wasayuhasabuna anhu yawm al-qiyamah wọ́n á dẹ̀ sì ṣe irú nǹkan tí wọ́n ń ṣe yìí lọ́jọ́ gbọdọ̀ al-qiyamah hina la yajiduna makanan yatafattahuna fihi aw yatanazzahuna fihi ní ọjọ́ tó jẹ́ sí pé lásìkò tó jẹ́ sí pé wọn ò ní rí ààyè tí wọn ó fi fọ ara wọn mọ́ kúrò níbi nǹkan yìí wọn ò ní rí nǹkan kan tí wọn ó ṣe tí wọn fi fọ ara wọn mọ́ kúrò níbi nǹkan tí wọn ti fi dára síra wọn lọ́rọ̀ yìí hina la yajiduna illa a'malahum lọ́jọ́ tó jẹ́ sí pé wọn ní rí nǹkan ju àwọn iṣẹ́ tó ń ṣe níṣẹ́ lọ àwọn iṣẹ́ tó ń sì síwájú nìkan ni lè لأن هؤلاء يضيعون أوقاتهم لأن هؤلاء يضيعون أوقاتهم wọ́n torí pé àwọn táwọn wí yìí wọ́n rá àsìkò wọn láre ni wọ́n fàṣìkò ṣòfò ni wa yutlifuna amwalahum bákan náà wọ́n wéṣe owó ni wọ́n ṣe owó lófò ni wa yufsiduna akhlaqahum wọ́n sì ń ba ìwà wọn jẹ́ ni torí pé tẹ̀yìn bá lọ sílùú àwọn kèfèrí ìwà yóò bàjẹ́ èèyàn kọ́ àwọn ẹ̀kọ́ kan èèyàn máa wo àwọn ìwà kan tó yẹ kó tako ìwà ọmọlúwàbí èèyàn máa wo àwọn ìwà kèfèrí wakadhalika rubbama yakunu ma'ahum awailuhum wọ́n ní nígbà míì tún ni àwọn mọ̀lẹ́bí wọn náà tó lè tẹ̀lé wọn lọ wọ́n lè láwọn fẹ́ kó àwọn fámílì àwọn travel àwọn lọ sí ìkánlóhùn lú àwọn kèfèrí àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ nájú lọ wọ́n lè kọ́ àwọn ìyàwó wọ́n lè kọ́ àwọn ọmọ wọn wọ́n làwọn ń travel. wọ́n mi náà ajab anna haula yadhabuna ila biladi al-kufri allati la yusma'u fiha sawtu mu'adhdhin wọ́n ní nǹkan tó tó wá séèyàn lè mọ̀ ni pé àwọn tá à ń wí yìí wọ́n á máa ṣèrìn àjò lọ sí ìlú àwọn kèfèrí tó yẹ pé èèyàn ní gbọ́ ìpè ọ̀run bẹ̀ níbi táwọn ìlú ìburú ẹ̀ ní gbọ́ pè ọ̀run bẹ̀ bákan náà wala zikra zakiri ẹ̀ ní gbọ́ ohun ẹni tí ń sì rántí ọlọ́run ọba kankan bẹ̀ wa innama yusma'u fiha abwaqul yahud tèrè àwọn yahud nìkan lẹ́kàn máa gbọ́n bẹ̀ wa nawaqita nasara àwọn agbó àwọn nasara nìkan lẹ́ máa gbọ́n bẹ̀ thumma yabqawna fiha muddatan wa hum wa ahluhum wa banahum wa banatuhum wọ́n ma wà ní ìlú yìí fún àsìkò kan fún àsìkò tó pẹ́ díẹ̀ wọ́n láwọn ń ṣe àwọn ń gba fẹ́ lọ àwọn fẹ́ lọ gbádùn mi ara wọn wọ́n wà ní ìlú yìí àwọn àtàwọn aráalé wọn àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn ọmọkùnrin wọn àwọn ọmọbìnrin wọn fayahsulu fi hadha sharrun kathirun wọ́n ní aburú tí ó pọ̀ wà máa ṣẹlẹ̀ látara nǹkan báyìí نسأل الله العافية والسلامة ولا عند ينوب الله سبحانه وتعالى كي قل في يسي يسف على العافية نبيروها من كجاب جاكوباي وهذا من البلاء الذي وهذا من البلاء الذي يحل الله به النكبات التي تأتينا وهذا من البلاء الذي يحل الله به النكبات التي تأتينا والتي نحن الآن نعيشها كلها بسبب الذنوب والمعاصي wọ́n ní eléyìí báyìí nínú àwọn àdáwò ni eléyìí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi ṣe gbogbo àwọn tó fi ṣokùnfà tó fi ṣe sábàbí gbogbo àwọn wàhálà eléyìí tí wọ́n ń bá wa nínú àwọn àdánwò ni ẹ pé òun ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lò lórí gbogbo àwọn wàhálà tó wá ń bá wa yìí wallati nahnu al-an na'ishuha wọ́n ní àwọn ilé tó ẹ pé òun là ń sẹ̀mí pẹ̀lú ẹ báyìí kulluha bisabi dhunub wal ma'asi gbogbo àwọn nǹkan yìí pátá nítorí àwọn ẹ̀ṣẹ̀ wa ni kama qala Allahu ta'ala ẹgbẹ́ bọ́nà ọba yìí sọ wípé wa ma asabakum min musibatin fa bima kasabat aydikum wa ya'fu an kathirin gbogbo tó bá bá yín ní mùsíbà gbogbo àdánwò gbogbo wàhálà tó bá bá yín ń tẹ́ fọwọ́ ara yín ṣe ni o wa ya'fu an kathir kódà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ń sàmójúkú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá yẹ pé gbogbo ẹ̀rọ bá lè gbá bá gbá yín mú ni ilé ẹ̀rọ bá ti sun yín nínú suratu shura láti rí ilé ìlà yàrá tààtì wọ́n ní nahnu ghafilun àwa àti yafọ́nú fọ́ra àti yẹni tó gbàgbéra lọ ونحن آمنون في بلادنا àwátìrí a ní fọ́kànbalẹ̀ nínú ìlú wa tẹ́wọ̀n pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ Saudi wọ́n sọ àwọn ọmọ Saudi tí wọ́n travel láti Saudi lọ sí Europe ìlú àwọn kèfèrí àwọn ni wọ́n sọ wá bí nígbà tó bá ń sọ ọ̀rọ̀ yẹn nírú àwùjọ tó mọ́ báyẹn ẹ wo àwùjọ kí lẹ rò kó fa gbogbo àwọn ìwà pálapàla tó wà láwùjọ wa yìí ebi torí pé àwọn èèyàn kan wọ́n ti lọ káwọn àṣà burúkú kan wọ́n ti lọ káwọn ẹ̀kọ́ burúkú kan wọ́n ti lọ rí àwọn nǹkan tí ò dáa kan tí wọ́n ń gbé bọ̀ wá sínú ìlú yìí tó jẹ́ pé òfin tó wà nílùú iná fààyè gbàgbọ́ àwọn àbàjẹ́ yẹn torí pé òfin tá ń lò òfin wọn náà ni òfin àwọn kèfèrí ni so ó fààyè gba gbogbo àwọn àbàjẹ́ tí wọ́n ń rí yẹn ó fààyè gba kan gbérú ẹ̀ náà wọlé ní orílẹ̀-èdè tí wọ́n ń sùn àti ráwọn tí ń ṣe homosexual dáadáa àti tí ń ṣe lesbianism dada, àwọn gay ti wà àwọn obìnrin tó ń bóbìnrin lò wọ́n ti wà àwọn ọkùnrin tó ń bọ́kùnrin lò wọ́n ti wà oríṣiríṣi àwọn wà bàjẹ́ òun ló ti wà láwùjọ wa ẹ bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ń sìn ẹ rí pé orin ni àbí àwọn orin takasúfe àtẹ́lẹ̀ tí wọ́n takasúfe náà so gbogbo àwọn nǹkan yẹn àwọn mọ́mọ́ wá jẹ́ ìgbà pé wọ́n jẹ́ takwando ìgbà pé wọ́n ṣe sasáì tẹ̀sí ìrẹsàn àwọn ijó táwọn bàbá ńlá bàbá wọn ò mọ́rú ẹjó àwọn ijó yẹn kìí ti jó tiwa kìí ṣe jó àwọn ijó kan tán lọ kọ́ wá láti akọ́ ọ̀ràn kún ọ̀ràn ni àwa náà máa ń jó tẹ́lẹ̀ nínú àṣà àwa náà máa ń jó ṣùgbọ́n gbogbo àwọn jó ká máa fò sókè bí ọpọlọ yìí ká máa ṣe bí ẹni pa ń ṣe tírénì yìí ká máa ṣe bí ẹni ká ń ja tàkàndù ká ń gbà pa ń ja kan fún yìí lórí àwọn jó àmọ́ ní orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ àbí so àmọ́ gbà tó di pé àwọn èèyàn lọ ń kọrù nǹkan yẹn kí nìkan tí wá tó wà ń sìn kò sì ìgbà téèyàn bá tó lọ sílùú òyìnbó sìn kó tó kásàkásà ní onígbà tó bá tó wà ń sìn so gbogbo aburú tó wà lórí nílùú òyìnbó yẹn wà á máa wò lórí DSTV ni wà á máa wò lórí GoTV ni wà á máa wò lórí StarTimes ni àbí so wà á máa wò lórí fóònù ẹ̀gẹ́nsì ní gbogbo àwọn aburú tó wà ní ìlú òyìnbó yẹn pẹ̀lú ìrànlọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ íńtánẹ̀tì àbí so oríṣiríṣi àwọn nǹkan yẹn ń lapa láwùjọ wa so wọ́n ní ta'anna rabbana ghafilun anna ka annahu la ya'lam àwọn wùwà bí ẹni pọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ọmọ nǹkan tá ń ṣe àwọn wùwà bí ẹni pọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ò rí wa na'am ka annahu la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu àwọn àwọn nǹkan bí ẹni pé gbogbo àwọn nǹkan àwọn tí wọ́n ń ṣe tàà ń rí pé nǹkan kan ò ṣe wọ́n òun làwọn náà fi ń gbà kànjọ pé ṣébí lágbájá ní ṣe aburú kan yẹn ṣébí nǹkan kan ni ò ṣe yẹn wo àwọn náà bá bẹ̀rẹ̀ sí máa ṣe láti gbà wípé ọlọ́run Allah subhanahu wa ta'ala ń ṣerú eléyìí ó ń lọ lára dìgbà tí ó fi gbàmú ni nígbà tó bá gbàmú kò ní lè bọ́ lọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala so wọ́n ṣe àwọn nàṣíhà yẹn tó pọ̀ gidi gan-an ilé tó yẹ pé àsìkò ní lè wá láti láti ka ṣùgbọ́n nǹkan tó pàtàkì jù ń bẹ̀ òun náà ni pé wọ́n ń jókòó ìwà pé àwọn tí wọ́n jẹ́ típìnlẹ̀ wọn dáa tí wọ́n jọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ fẹ́ pé ẹ̀sìn wà láwùjọ wọ́n bẹ̀rẹ̀ sí máa yí padà wọ́n bẹ̀rẹ̀ sí máa wà wà kan tí wọ́n jẹ́ àjòjì nínú ìlú wọn látara pé wọ́n travel wọn lọ rò papọ̀ pẹ̀lú àwọn kèfèrí wọ́n lọ kọ́ àwọn àtàbùrúkú kan wá láti ilẹ̀ pé nínú àwọn nǹkan táwọn kèfè orí fọ́n káàkiri láwùjọ wa òun náà ni kí ẹ máa nígbà wọ́pá kìyàmà ń bẹ̀ àbí kí ẹ ti ẹ máa wùwà bí ẹni pé kò sí ẹ̀sà kìyàmà ìyá lè máa sọ lóòtítọ́ lórí àwọn èèyàn pé àlùkìyàmà bẹ̀ àlùkìyàmà bẹ̀ bẹ̀ táwọn wà tí wọ́n máa wù àwọn wà tí wọ́n máa túmọ̀ síbẹ̀ fún èèyàn gbàpá kìyàmà ń bẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yàn àwọn ọ̀rọ̀ tí ó máa túmọ̀ bí ẹni pé èèyàn gbàpá kìyàmà ń bẹ̀ ni torí pé àwọn àwọn ọ̀rọ̀ tó tako ẹni tó nígbàgbọ́ sí alkiyama ni ó máa jáde àwọn àwà tó tako ẹni tó nígbàgbọ́ sí alkiyama láàmà wù so àwọn àwà tó yẹ pé tí ikú bá fi lè káyàn mọ́ orí àwọn àwà yẹn àwọn ọ̀rọ̀ yẹn àwọn àdìsọ́kàn yẹn èèyàn ò lè mórí bọ́ lọ́jọ́ gbé alkiyama látara pé a ti rò wá pẹ̀lú àwọn tí ò kùn lá nípa ọjọ́ gbé alkiyama wọ́n ti ẹ̀ka ọjọ́ gbé alkiyama kan àwọn ò ti ẹgbà pé ń bẹ nítorí ẹ̀ wọ́n ń gbogbo àwọn nǹkan tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ṣe léwọ̀ wọn kákún wọn ẹ̀dẹ̀pẹ́lé wọn ti ẹ̀gbá wọn àwọn tọ́lọ́ba ní pẹ́lá pa aláṣẹ fún wọn ṣe tó ṣe lọ́rọ̀ yẹn lé wọn lórí wọn ra láre torí pé àwọn wò pé gbogbo àwọn yín tẹ́ ń dà àwọn ara yín yẹn tẹ́ fún funfun mára yín ọlọ́run yẹn mẹ́sì kínní ọlọ́run yẹn ṣèké fún nǹkan tẹ́ fi gbádùn ayé yín àlùkìyàmọ̀ wo ní bẹ tẹ́ bá ti kú tẹ́sí kò sálùkìyàmọ̀ kankan má ṣe gbádùn ara rẹ ẹ̀wọ̀n pé tí kò bá sálùkìyàmọ̀ ń tòótọ́ kí ló kí ni ogun mẹ́sùn lọ́jọ́ bá ti sá alkiyama alkiyama ń bẹ ìṣirò ń bẹ àwọn ìgbàgbọ́ kan ló ń àwọn ìgbàgbọ́ tá a ní òun ló ń kó wa lọ́wọ́ bàjẹ́ kò ló fi jẹ́ sí pé àwọn àbáṣe máa sọ pé ẹ fúra wàláhì àkídà tí ò da làwùjọ ni máa ń mú ìyẹn fẹ́ lọ́wọ́ bá kákìdà bá da gbogbo tó yẹ kó nígbàgbọ́ tó yẹ kó nígbàgbọ́ ti wà sáfẹ́sẹ̀ torí pé àwọn ìgbàgbọ́ kan ti rinlẹ̀ yìí pé hey àwọn nǹkan yìí onígbàgbọ́ pé yóò kú bá onígbàgbọ́ sọ́lọ́ọ̀ba onígbàgbọ́ sálùkẹyàmà o nígbàgbọ́ sí ìyanu sáré pé sáré kan kankan bẹnu sáré o nígbàgbọ́ sí kẹrẹ ẹ̀dá kò tún lọ́fẹ́ ká ọ lọ́wọ́ kò kọ́ mọ́ sí zìnà náà nígbà tó gbà pé kíní kan bẹ tí ó fi ya zìnà jẹ ọgbà kọ́lọ̀ bá ń bẹ gan bèèlè pé kíní ọgbà ò nígbàgbọ́ ní alukur'an àwọn ìrọ̀wọ́ tẹ́yẹ kó nínú yẹn ọgbọ́rọ̀ náà bá gbọ́ ọgbà nǹkan gbọ́ ẹnìkan wá ń ka fún ọ pé ọlọ́run kan ìbí gbà pọ́lọ́ ń bẹ bèèlè tó ní kí n má ó ti wá ní kí má mutí irú àṣẹwò nìyẹn ti wá ní mutí àwọn òbílẹ̀ so gbogbo àwọn nǹkan tẹ́yìn ó mọ̀ kà fún ànábì sọ pé àwọn òde ẹ̀gbà fánàbì kan ti ẹ̀ ń bẹ àwọn ìgbàgbọ́ yẹn òun ló jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn máa wọ̀ wá létí òun ló jẹ́ ká lè máa sáfẹ́sẹ̀ òun ló jẹ́ ká àwọn ọ̀rọ̀ yẹn máa túbá lórí kọ́ máa tóbi lórí ẹ̀mí wa nígbà tí ò bá kiri tí àkéèdà tákéèdà ọba ti dá làáfíà wọ́n ran wọn lè máa ṣe wọ́n lè máa sọ pé yẹn nígbàgbọ́ ṣùgbọ́n ìwà tọ́tako ẹni tó nígbàgbọ́ ni ó máa ṣe sùkọ́nà ọba kó sànù wà ló fi jẹ́ gbogbo àwọn kìíní yẹn samaratu la ilaha illallah ni àwọn àǹfààní àtàwọn èso tó wà níbi la ilaha illallah àti èso tó wà níbi àkídà ó ní gbogbo àwọn nǹkan tí ẹ̀rí làwùjọ mọ́ fi ń mọ́ làwọn fáwọn fi sọ pé àkídà ní kẹ́kọ́ gbìyànjú láti gbìn sẹ́mi àwọn èèyàn náà nítorí ayẹ kí wọ́n ṣe lọ́ràn èèyàn wọ́n ṣe nítorí ayẹ ká jìnà sí wọ́n jìnà sí torí pé nǹkan kan ti ń bẹ tẹ́sí gbìn sí wọn lẹ́mìí tí ò ní mú kíní ẹ̀rọ fún wọn láti mọ́gbà torí pé wọ́n ti mọ̀ pé táwọn ọba ti gbà ìgbàgbọ́ kan ti ìgbàgbọ́ kan ó mọ̀ gbé sí wọn lẹ́mìí pé hìn ìjọ padà já sọ̀rọ̀ rẹ̀ rí o ṣùgbọ́n ọba Allah subhanahu wa ta'ala kó dáhùn kó sànù wa ìròkọ àwọn pẹ̀lú àwọn kẹfìrí tí máa fi parí ẹ̀ ní pé ó léwu gan ẹ̀yin náà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láwùjọ wa àwọn ọmọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin kan sì wà wù kò sí nǹkan tó fà á ju pé wọ́n ń rí àwọn ọmọ kèfèrí kan àwọn ọmọ kírísítẹ́nì kan tó jẹ́ sí pé wọ́n ń ṣe bó ṣe wù wọ́n àwọn wà wò pé irú fún ẹ̀sìn fún pinpin wo lélẹ̀ ṣèbí rèbékà nìyẹn ẹ̀wọ̀n rèbékà ìwò tó wọ̀ ọlọ́pàá kan yìí sì mú yẹn sí abẹ́ẹ̀kọ́ ni so òun náà ni ayíṣà náà fi mọ̀ wò pé rèbékà lọ́wọ́ orú nǹkan tó wọ̀ yìí náà òun náà bá lọ́wọ́ wàláì ìkọ́sí àwọn ọmọ kèfèrí ẹ̀yìn máa rí ẹ̀kọ́ lára àwọn ọmọ kèfèrí kò sẹ́kọ̀ọ́ kankan kò sí ẹ̀kọ́ kankan rárá lára wọn so àti ní ìtọ́jú ọmọkùnrin náà òun náà máa kọ́sí ọmọkùnrin kèfì orí ẹgbẹ́ rẹ̀ nítorí pàjọ sí kíni àjọ ń rò papọ̀ láwùjọ àti ń ráwọn àbàjẹ́ kankan ń wù àwọn àbàjẹ́ táwọn wù táwọn fojú rí yẹn táwọn fi ti gbọ́ yẹn ó ń lapa ó ń lapa ló fi jẹ́ pé téèyàn bá bẹ̀rẹ̀ sí mọ̀ sáwọn ẹ̀ka láwùjọ yìí àwọn èèyàn fẹ́ rí yẹn sá láṣejù nítorí pé wọ́n mọ̀ wọ́n pé wàhálà jẹ́ ṣe pọ̀ tó báyìí níbi táwọn èèyàn ti ń ṣe láì táwọn èèyàn ti máa wá fẹ́ máa lò gbésí ayé ìgbésí ayé àwọn ará jọun ṣe bọ́lọ̀wà kó ráhùn kó sànà wa subhanaka rabbil hamdik ashhadu an la ilaha illa anta